auzubillahi mina shaitani rajimi bisimilahi rahmani rahim asalaamu alaykum wa rahmatulahi wa barakatu gbogbo ẹ̀yin في الله ẹni rí wàhálà o ẹni rí dààmú jíjẹ mímu yín ìrọ̀rùn ló máa bọ́ sí ọlá títóbi ọlọ́run ọlá nǹkan tọ́lọ́run bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò sẹ́dá tó mọ̀ ẹ oore ìdùnnú ọlọ́run ṣe fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa àní rí wàhálà ọlọ́run àwọ̀ láàyè tá a wà yìí tó jẹ́ mọ́sálásí ilé ọlọ́run ọlọ́run àwọ̀ ọlá títóbi ọlọ́run ọlọ́run ní dà yín láàmú o ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ máa rí ná ẹ máa rí lò àpadà sí aburú kéré tóbi ọlọ́run ní fi ṣàdánwò fẹ́ nìkọ̀ọ̀kan wa ọ̀làlá ilẹ̀ àìlọ́lá sayyidina muhammadu rasulillahi sallallahu ta'ala alayhi wa sallam la ilaha illallah muhammadu rasulillahi sallallahu ta'ala alayhi wa sallam masalamu wa ilal liqai